فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فيا عباد الله اتقوا الله تعالى حق تقوى ويا عباد الله لقد جعل الله سبحانه وتعالى هذه الدنيا دار الإسلام والكبار لأن لأن تكون لأن تكون مزرعة للآخرة ويعمل فيها العبد ما يصلح آخرته ويبنى دارا مستقرة استعدادا للرحيل من هذه الدار والقسم من الناس من عمل لما بعد الموت وحسب نفسه وأثنى أعماله وأحواله واستدار فأخساره وأوزاره عن أبي أمامة رضي الله تعالى عنه أن رجلا سأل رسول الله صلى الله عليه وسلم ما الإيمان قال إذا سرت حسنتك وساءتك سيئتك فأنت مؤمن فقال يا رسول الله فما الإثم قال إذا حاك بالنفس شيء فسبقه والحديث يستفيد من تجارب حياته ويلقق النظر في مصلحة جهوده عن عبد الله بن مسعود قال قال رجل لرسول الله صلى الله عليه وسلم كيف لي أعلم أن أعلم إذا أحسنت وإذا أسأت فقال النبي صلى الله عليه وسلم إذا سمعت جيرانك يقولون قد أحسنت فقد أحسنت وإذا سمعتهم يقولون قد أسأت فقد أسأت عباد الله علم أن الناس هم شهود الله في الأرض عن أنس بن مالك رضي الله تعالى عنه قال رفع النبي صلى الله عليه وسلم بجنازة وأثنى عليها خيرا فقال وجبت ثم امر عليه بجنازة فأثنى عليها شرا فقال وجبت فقيل يا رسول الله قلت لهذه وجبت ولهذه وجبت فقال شهادة القوم والمؤمنون والمؤمنون شهود الله في العدل وفي رواية هذا أثنيت عليه خيرا فوجبت له الجنة وهذا أثنيت عليه شر فوجبت له النار إنكم شهود الله في العرض فنحن كتاب الله عندما يذكر الناس صاحب البدعة أو ظالما أو طاغيا تجدون القلوب تمكته والنفوس تمكته فسبحان الله الذي سخر الخباز وانطق ألسنتهم ألسنتهم والعالم والمسلم والمسلم والداعي إلى الله سبحانه وتعالى يثنى عليه ويدعو له وعندما يذكر ممتلئ أو الظالم على المفصل والقلوب مقطوعة لبطره والألسنة تنتجر عليه نسأل الله سبحانه وتعالى العافية والسلامة اتاكم الله عليكم يا رمضان orí ẹ̀jẹ̀ sára kó máa bá lẹ́mùpá pẹ̀sán sọ́dọ̀ lọ́wọ́ àlẹ́ ìwọ̀sẹ̀lá ẹ̀yìn orúkẹ́ ọlọ́run èyí tí ó mọ̀ jẹ́ àkórí kútùbá wa lè ní òun ni a ń tó ṣùgbọ́n lọ ní ìsìnkọ̀ ẹ̀yọ́ mọ́ ni à ẹ̀yí nílẹ̀ mọ̀ jẹ́ olùjẹ́rìí ọlọ́run ọba láyé lórí àwọn àgbà ṣẹlẹ̀. Àkọ́kọ́ jábọ́mà, ilé ayíká wà yìí kò sí léré, àwa ń tẹ́rẹ láyé o, ẹlò tí ò wá mú kankan láyé jẹrẹ lọ. Ayé wà yìí iṣẹ́ irú iṣẹ́ wo la wá ṣe òun náà ní sẹ́ta ṣe kálíkì amáyídá nítorí pé àfáwọ̀ alìbí ní àbíkọ́ọ̀lì ọ̀bí ọlọ́run sára rẹ̀ ó ní àlìyọ́ mọ̀ àmàlù bìlà jàdá wọ̀kọ́dà jàdá àbílà àmàlù ó lè rí ayé tá ń lò ti tẹ́ ìyẹn ni pé ayétàwà wà ìjẹta wá sí àwọn àti lọ́n ọba ni àmọ́bọ̀mọ́ kò promise rẹ̀ bí ọba ti lọ́n ní ìkọlẹ̀ náà ọlọ́run ọba ọgbọ́ tàbí ó mú bọ́ ọba ti sin ẹ̀mí ọlọ́run ní ti ẹ̀rọ amọ́tò pọ̀ ní ti owó pọ̀ kò bọ́ tàbí mú rẹ̀ a ti lọ́n láyé àmẹ́sàn ẹ̀sìn rẹ̀ kò promise wà láyé ọwọ́ ní rẹ̀ lọ́jọ́ alìkìyàmà bàbá ti parí ilẹ̀ náà ìṣirò ló kù fún òde ìṣirò olówóde ìṣirò tàbá ti láyé lágbàáyì àti ẹ̀sán iṣẹ́ tàbá ti fún àtẹ̀yìn kọ̀ọ̀kan wa tó bá wá rí bẹ́ẹ̀ ẹnì kọ̀ọ̀kan káwọn sáǹtì lónìí olúwa pàkíyèsí wa sí ilé àjọ ìlẹ̀ ní àná ìtẹ́kùn lọ́ọ̀ha kálí sáǹtì náà fún máa kọ́dà mẹ́tìlẹ̀ bọ́ọ̀dì olúwa ní ẹgbẹ̀rú ọlọ́run ẹlọ́mọ́nìyàn pàtàkì ẹ̀yìn mọ̀mí ní ẹnì kọ̀ọ̀kan ó wá ohun tó ti síwájú fún ọ̀la rẹ̀ onála kìyàmà títí tábà ṣe yà ní onála jẹ́ǹda kìyàmà tó bá rí bẹ́ẹ̀ ayé yìí ó wà fún ìtẹ́ni ìtẹ́ tá a ṣe tábìlì àmì ìjà ẹ̀ wá òun láti bẹ̀rẹ̀ tó tábà ṣe láyé. ẹni tọ́lọ́kọ́ lọ́lọ́ bá àdẹ́gbà Muhammad sallallahu alaihi wa sallam olùwà wà ní Muhammad iman kí náà pè ní imani kó láti mọ̀ pé mo mèrí òdodo níbi àdẹ́gbà sallallahu alaihi wa sallam àdẹ́gbà fún arákùnrin lẹ́sìn pé nígbà tó nígbà tó bá ṣe tó lọ́wọ́ bó fẹ́ nínú rẹ̀ dùn àdébí àǹtà mọ́mì mọ́mì ni ọ́ ẹ̀gbọ́sẹ́ ọlọ́ni máa kí wọn àdìgbò ọwọ́n tí wọn àdìgbò wá kí inú rẹ̀ dùn ọlọ́ni ẹni tó rẹ̀ bá ń bàjẹ́ ká tónú ọwọ́ alágbára ọ̀ságbára ọlọ́run wá ní ọ̀ságbára náà sí ọdún ẹni náà nú inú rẹ̀ wá dùn wọ́n ní àti ìjọba yìí ọrí ṣe àmọ́jọ́pọ̀ bá wá ṣe tọ́lọ́wọ́ ọba òfẹ́ gẹ́gẹ́ tí ọmọ nìyàn Oyin ọmọ kúrọ ọwá kúrọ wá pàtàkì ọmọ pa ìlú rẹ̀ wá bàjẹ́ látara lọ sí o, àtẹ́bí ni mú ìrìn yọ. Tó bá ti mọ eré rẹ̀ tí ń lẹ́bí ká ṣe dáadáa ẹnu rẹ̀ ti dùn, pé tọ́mọ ọba fẹ́kọ̀ ṣe tí ó dùn mọ́mọ ọba ẹnu lọ sí. Ìgbésẹ̀ rẹ̀ bàjẹ́ ọmọ tọ́mọ ti tọ́mọ ọwọ́ pẹ̀lú ìjú ọ̀nà lélẹ́yìn. Àpẹẹrẹ tá a máa ń ké mẹ́rin nìyẹn ẹni kan tó mọ bá àdébọ̀ Muhammad sọ̀rọ̀ bá mu àdébọ̀ sọ̀rọ̀ ó bó o ní ṣe mọ̀ pé èèyàn dáadáa ni mí bó o ní mọ̀ sí mọ̀ pé ẹni rẹ ni mí bó lábí mẹ́ni rẹ Ànábì sallallahu alaihi wa sallam àríwá kọ́ ó ní kọ́ ìmọ̀ pé ìrìn ni ọ́ níjọ́ táwọn tẹ́ ẹ bá ń jọ ń gbé pọ̀ ládùúgbò àwọn tẹ́ ẹ jọ ń gbélé pọ̀ ẹgbẹ́ mi ni wọ́n wá sí. àwọn ará àárín àwọn àjòjúmọ́ ẹ̀kọ́ kan láwọn àmọ́ kí é pé gbogbo ọ̀pá láàmà síra ọba láti máa ṣe tí ó dùn mára fúnra wa àwọn tọ́lọ̀ wọn sọ nípa pé wọ́jà ànà báyọ̀ fún lè máa fi fìtìnà àtẹ̀síwò olúwa ni mo fi apá kan yín pẹ̀lú apá kan yín mo fi ń sàdánwò fúnra yín sẹ́ẹ̀mọ̀ ní sùúrù níjọ́ tí ẹnìkejì bá tẹ̀lé ti jẹ̀dé ẹ̀ẹ́dùn kan báyìí àwọn sábà láyé ní Káàbá rẹ̀ àwọn tí wọ́n súnmọ́ wa, àwọn táàjọ́ ń gbélé pọ̀, àwọn lágbàdé pẹ̀lú ẹ̀. Káàbá ní àwọn tí wọ́n súnmọ́ wa, àwọn táàjọ́ pàdé ti tẹ́ ní ojoojúmọ́ àwọn ni wọ́n wí. Àdébìnrin jọ ọba ti táwọn tí wọ́n súnmọ́ tán bá ń sọ pé èèyàn dáadáa ni ọ́, pé èèyàn dáadáa ni ọ́, àdébìnrin èèyàn dáadáa ni ọ́. Níjọ́ tán bá rí àwọn tí wọ́n sọ pé èèyàn burúkú ni ọ́, èèyàn burú ni ọ́, ìtàlú ti dáa ìtàwọn ti máa sọ pé náà olówó ìfowó sàánú àwọn ilé ló ti rọ́ ní ọmọ àlè ní ilé sàmìyàn lọ́pọ̀lọpọ̀ ti rí ló ti jẹ́ pé bá a bá fẹ́ ṣe dáadáa àlẹ́bí ti kọ́ a bá fẹ́ ṣe dáadáa ilé làbí ṣe dáadáa ilé làbí kẹtọ́ lónìí nítorí pé wàhálà bá fẹ́lẹ̀ sí ọ àwọn ilé ìmú ọdún ọ bí wọ́n bá ń tẹ̀lẹ̀ tí ọ níbi iṣẹ́ àwọn tó ń súnmọ́ mi lẹ́yìn ó kọ́ ju ọ ló fi dábàá tó wá bá súnmọ́ wa jù lè tẹ̀lé àkàmọ́ sí dáadáa sí lọ. ìyàwó àìsà ọ̀bí ọlọ́wọ́ sára àìhà Àlẹ́bí sọ̀rọ̀ máa wà ní wàtá fáìsà pé ẹni tẹ́nu ọ̀nà rẹ̀ bá tún ọ̀nà rẹ̀ jù lọ òun ni kọ́ ọkùn ẹ̀wù sábà ní kọ́ wa lẹ́kọ̀ọ́ nínú pé pàtó wa lábá dé ẹni tó súnmọ́ àtúláyé lẹ́kọ̀ọ́ mà nígbà tí ẹ bá gbọ́ kìkì lóòrùn wọn ni rúrù ẹlẹ́kùnrin lẹ́kọ̀ọ́ gbọ́ pé èèyàn ẹni tó súnmọ́ ọ ká ọkọ̀ sí àbúrẹ́ lánàá ọmọ àlè nígbà tí ó kọ̀ kẹ́lẹ́ èmi àtàrà bí ó àwọn tó Wọ́n bá parí rẹ̀ lónìí kí làwọn tí wọ́n tún mọ́ ó sọ pa rẹ̀ ròó. Ọ̀dẹ̀dẹ́gbùn lọ́pùn máa kọ́ dábàtílẹ̀ kọ́lẹ̀. Wọ́n bá parí rẹ̀ lónìí àwọn tẹ́ẹ̀tọ́ ti lẹ́pọ̀ kí wọ́n sọ pa rẹ̀. Wọ́n láti máa dá ń tọ́rọ ń tọ́ gbọ́ lẹ́yìn ìjà fún ààrẹ dé o. Kí láti àti ó tàbí lọ́ fún ààrẹ ṣe àwọn tí ó bá rí wọn jù dúró ìfúnmọ̀ sọ̀rọ̀ pa wọn pátápátá láyé náà. Àti ìjọba Muhammad sallallahu alaihi wa sallam wọ́n máa nàbí sí òkú nígbà gbéta nígbà tí òkú kọjá níwájú àti Muhammad sallallahu alaihi wa sallam ta ló kú wọn lágbájá ọmọ lágbájá ni. fọ áfíà alẹ́ yìí kọyọ̀ àwọn èèyàn máa ń sọ dáadáa nípa arákùnrin náà áà èèyàn rẹ ni o áà èèyàn dáadáa ni o áà kò sí nù ẹ̀dá kò jẹ́ máa kò tó máa ta fẹ́ dá ìta bá ti náà ni wọ́n sọ ẹ̀rùn tí ń bẹ mọ́ fẹ́ tó dáadáa lẹ́yìn rẹ̀ lóòótọ́ dáadáa ló lọ́rọ̀ wọn yà àmọ́ ìyà lọ́dọ̀ ọ̀nà ọba mú o àdébí wọ́n tó gbé wájú ẹ̀bá bẹ́ẹ̀ ti pẹ́ ilé yẹn rẹ̀ ilé ìfẹ́ lẹ́yìn olè dáadáa ni àdébí ti bẹ́ẹ̀ lọ lórí wọn wọ́n tó gbókù mi kọjá wájú àdébí tó máa wà lẹ́wà sàlùmà àwọn èèyàn tó wọ́n lè jẹ́ náà láì dáa ní méjì náà ni wájú àbá bẹ́ẹ̀ náà lórí àwọn tàbí àtẹ́bí sọ̀rọ̀lọ́wọ́ alùpàtàwọn wàtàbí kò lórí ẹni àkọ́kọ́ wọ́n ń ròyìn dáadáa ọdún wájàbá ti ẹlẹ́ẹ̀kejì náà tó wájàbá ti kílì tó wájàbá ti òjújọ ọlọ́run àtẹ́bí lẹ́ni tẹ́ sọ pé èèyàn rẹ̀ ní òun lè gbogbo nínú ibẹ̀ wájàbá ti lákòókò kàlà pẹ̀lú bẹ́ẹ̀ tí wọ́n pa rẹ̀ yí àtijọ́ náà nílẹ̀ lọ́gbọ́gbọ́ wọn ẹni kejì tẹ́ sọ pé èèyàn bú èèyàn bú èèyàn bú iná sọ̀rọ̀ iná sọ̀rọ̀ ẹ̀kọ́ fún wọn àdẹ́bìnrin ẹ̀mọ́ tó fà wá ń sọ ní òun tó wọ́ ìfẹ́ àti àtún ẹ̀yìn yìí ẹ̀yìn mọ̀mẹ́lẹ́ yìí ṣùgbọ́n tó wọ́ ìfẹ́ àti ẹ̀yìn oníparọ́ ẹ̀yìn onípọ̀ sí Ilé ìbá mọ̀ nípa èèyàn lọ́lẹ́ máa sọ, ẹ̀yin gẹ́gẹ́ lọ́lẹ́ máa jẹ́ ìjọ náà ọba láyé yà. Ìjọba kò tún lé òní dáadáa kan ọmọ ìlàmí tí ẹ láwọn dáadáa tí ló tẹ́ bá kú òun lè rí sí dáadáa wà tí wọ́n máa sọ parẹ́ èyí àbúrò bá ti náà wọ́n sọ ẹ̀kọ́ ńlá lọ tọ́mọ ọba pọ̀ àtàjẹ́ bó sì jẹ́ pé wá wò lónìí ẹ máa ń sọ ẹ bí bí aláwùjọ wà ní ẹnu sàkápò torí ẹgbẹ́ àwọn òfin dáadáa lọ mú sí àbábò ńláńlá yìí àbábáwá yìí àwọn ọlọ́pàá kò ní ilẹ̀ ní àbábò lónìí. àgbàjẹ́ bàtí ìjọba àtẹ́sí tó káyà tí máa ń ha àwọn èèyàn lẹ́mà tó bá wá rí bẹ́ẹ̀. ní ti tá a sọ lẹ́nìí a kọ̀ kàkàlẹ́ bẹ́ẹ̀. ìta pẹ̀lẹ́ tó pẹ́ dámọ̀ ènìyàn pátá ni wọ́n ní bùkátà sí dáadáa wa. àmọ́ àwọn tí wọ́n ní bùkátà tí wọ́n ní bùkátà sí dáadáa lọ lọ́dọ̀ wa òun àtàwọn àti wọn wà láyé. àwọn tẹ̀sán pàdé lẹ́yìn ojúmọ́ bí àwọn ìyàwó rẹ̀ bí àwọn ọmọ rẹ àwọn mọ̀lẹ́bí rẹ àwọn aládùúgbò lé lọ́kùnrin lé lọ́sí àtàwọn táà tó pàdé nípa ti ṣiṣẹ́ ẹ̀yà máa lọ́wọ́ dáadáa tẹ́lẹ̀ kọ̀ọ̀kan wọn o àbẹ̀lọ́wà ìjọlá àgbọ́yé ní pàtàkì ọlọ́run ọ̀sọ́nà ọlọ́run alẹ́lẹ́bí ní Muhammadu wà láàárín wà sáàrín wà sẹ́lẹ̀ Thank you. والسلام على أشرف المرسلين نبينا محمد صلى الله عليه وسلم هذا قبلهم عليكم في علام يا جن جن وعلام كما قلت كلام محمد صلى الله عليه وسلم بعد طريقة قلوا لي أعلمني أنت شهود الله في العرض أيوما نيان ẹ̀yin náà lẹ́ẹ̀ máa jẹ́rìí àwọn èèyàn láyé ẹ̀lú tó yọ náà ọba láyé gbogbo àwùjọ kọ̀ọ̀kan láyé lẹ́ẹ̀ máa rí ìtàn lẹ́ẹ̀ máa mọ́ bẹ́ẹ̀ nípa ìsìn wa bàbá fẹ́ sọ̀rọ̀ ìsìláàmù lùmọ́kà àwọn nǹkan bẹ ògbóǹtarìdì ni wọ́n ìtàn olè mọ́ lọ́dọ̀ wọn àwọn tán sì fi lọ́kà pọ̀ àmọ́ wọn kan bẹ ìdóògbé wọn ìlọ́gbọ́já ìpàtó náà kórè ìpàtó láwọn lágbájá ìpàtọ́nà kórè ẹni tó kó dáadáa wọ́n sọ ìtàn rẹ̀ gbogbo àtàkà lóde o ẹni tó kó àìdá náà wọ́n sọ ìtàn rẹ̀ gbogbo àtàkà lóde gbogbo tó bá jẹ́ ọ̀sẹ̀ ọ̀tọ̀ láyé gbogbo wa ipa tá a bá fẹ́ kó mẹ́ ẹ̀dàbẹ̀jọ jẹ́ ìpàtọ́jà bàbá sọ̀rọ̀ súnà nígbà Muhammad sallallahu alaihi wa sallam nílọrin àwọn kan fẹ́ ààlè lọ́rọ̀ wọn kò gá lẹ́sùn náà lọ ní o bá ti sọmọ́ rìn láti kò náà wà yìí nínú àwọn àdúgbò tẹ́gbẹ́ nílọrin lónìí ká sọ pé á sọ́nà ń bẹ ládùúgbò ìtumọ̀ bẹ́ẹ̀ lọrin á wọn ní ìlú àtàkùn náà kú àwọn kan wọ́n fẹ́ tọ́lọ wá nínú sábà sí títọ̀ lẹ́sẹ̀ ní ọlẹ́tọ̀ kú ní túnà dé dúró ládùúgbò yìí kó ọ̀nà kó ọ̀nà wọn ti kọ̀ rẹ̀ àwọn kan fẹ́ ìmọ̀ nígbàgbé wọn tí wọ́n lẹ́nu àwọn wọ̀nyí ẹgbẹ́ pé ìtàn nígbàgbé rẹ̀ láburú àwọn ṣọ́kọ̀ báwo bá ti ẹ̀sọ́sọ́lọ́ kúrúbà àwọn tó ti ń bẹ́ kò tọ́mọ́ta fẹ́ dáti dáadáa nípa dáadáa làwọn mú kó àpò gbàgbàmù lẹ́nu àwọn kan fẹ́ bí àwọn mẹ́ta tí ìtàn súnà gbọ̀gbàgbà gbòmítà máa ń sọ pa ìdàgbàsókè súnà ní tábúlà àtòkùn ọlú àwọn kan bẹ́ẹ̀ tọ́ máa wọ́n ṣàkóso nínú àwọn káàkọ́ máa kọ àwọn àpá àwọn àpá àti àwọn náà nípa tí wọ́n kú bẹ́ẹ̀ náà ni àwọn pọ́fẹ́sọ́ àpògẹ́rì akóredé àgbáyé ìlómà ọ̀ṣùmọ̀lọ́ àti àdìkọ̀mọ̀lọ́ àwọn náà ìtàn nígbà tí wọn bẹ́ẹ̀ náà ni àwọn ọmọ ìmáàmù oníkatakó ìtàn nígbà tí wọn bẹ́ẹ̀ náà bá wa náà àhájú wa fún tá mọ́jùkú lásán ìpínlẹ̀ bàbí àwọn náà ṣẹ̀gbọ́n mùsùlùmí ìpínlẹ̀ mùsùlùmí lónìí nínú àwọn tá sọ yìí àwọn méjì fàyílẹ̀ àwọn bàbá wa oníkatakó àwọn ti fàyílẹ̀ àwọn bàbá wa mọ́jùkú lásán àwọn náà fàyílẹ̀ lánàá tó bá wá rí bẹ́ẹ̀ àwọn náà gbọ́dọ̀ ìdí sábà dáadáa náà bá mọ̀ sí wọ́n ń dénú dáadáa fún tẹ̀mí ayé tí kò ní gbàgbé àti ká sọ ohun bá a bá sọ ọ̀gbọ́n àtàkùnjì nínú àkókò ìgbà ẹ̀sùn yóò rẹ̀ ló ń pè bẹ́ẹ̀ àmọ́ pé sábà ń ta sábàbí sábàbí sábàbí tí súnà dúró ládùúgbò yìí àkàwọn náà àwọn bá wá lọ́wọ́ ní katakó àwọn ni ìmọ̀mọ̀ táwọn pòfẹ́sọ́ akólé dé 71 látàwọn láyé wọ́n ti wá sí bẹ́ẹ̀ wọ́n tàwọn láyé jẹ́mọ́ tí mo bá ṣe wá tí mo bá gbà láì kan ti wá tí mo lọ́nà lọ. Àwọn tó wá sí akọ̀nà kó láti lọ́dọ̀ ẹ̀dá kan tó máa ti wá sí àdúgbò rí. Àwọn àbá wa àfáàgbé àwọn náà tilẹ̀ sí wọ́n sàkọ̀nà torí pé wọ́n mọ àwọn rí òṣèlú ti gba ọ̀pẹ̀ta kó lé láàrin. Ẹgbẹ́ dáadáa ni jẹ̀máà dáadáa wọn ṣe ìlú pàtàkì ńláńlá ni fún pẹ́tọ́kùn ṣe sínà lónìí àwọn táǹkà yìí

a òdodo ara àwọn ìlẹ́gbà máa ara àwọn ìlẹ́gbà òdodo máa wọ́n lọ wájú wọ́n lọ tún wọ́n lọ sí kó wọ́n ti dé bàbá ìkó ní mọ́sálásí nígbà tí alájọ àtàkù ti parí rẹ̀ tán. wọ́n padà ní wọn lérò nígbà tán kọ́ mẹ́ta àtàkà èyí ẹni kánà ọdún mẹ́ta àtàkà ní sọ̀rọ̀ bá wọ̀ tẹ́lá fún ló bá ká. níbo ni bàbá ti mọ́sálásí wọn lọ sí ọjọ́ àjẹyọ jẹ́ kí kí a mọ̀ mọ́sálásí wọn wá kọ́ lẹ́tà

ọmọ ilé wọ́n ti rẹ̀ pé ìjẹ́ ni tó jẹ́ àbá tó kéwú rántí rí láyé tó bá jẹ́ sí bàbá ti orú jọ náà sáà ní gbogbo ọmọ ènìyàn ronú ni ayé òní bàjẹ́ bá yọ òun nígbà tó bá bẹ́ẹ̀rì àti lórí kankan tó bá wọ́n pé cross kan lọ́wọ́ pàdé wájú ọjọ́ tó lọ́wọ́ nípa ọdún mẹ́rin lọ tí ìbọn mọ́ ronú bẹ́ẹ̀ ayé òní bàjẹ́ òun bá kéé sí pé bàbá náà gbà sí sínú àwọn nígbà náà èyí mọ́ gbà wọlé bí àdúgbà bí àbá náà sí sínú àgbà náà mọ́ àmàdúgbò tó ọgbà bàbá nàgbà bàbá nàgbà súnà ní o nítorí pé bàbá náà láwọn abẹ́rẹ́ ìgbà lóko yìí bàbá nàgbà bàbá bàbá wọn ní á òun ló sọ bẹ́ẹ̀ òun ló táì nípa ti tí wà ní kìí àmọ́ kọ́lọ́ wa pè ó pé nígbà ọ̀rọ̀ ní gẹ́mẹ́sì bá ti mọ́tara sí mọ́ jẹ̀mọ́ ọ̀rọ̀ ńláńlá rẹ̀ tó ti kìí àti ẹ̀kọ́ àti tó ti rí àti yọ ọ̀rọ̀ lọ́kàn yìí bí ìbá mọ́ ìbá lọ ọlọ́run mọ́ta wọn bá ìlà mọ́tàbá alùpùn wọn ti náà ìlọ́nà tó ti tẹ́jẹ̀ mọ́ ẹ̀dà kẹ́ni náà bá ti mọ́ ìpàdé ìgbà àdá fáàtì rí ìlọ́mọ́ ni àpàdà di ọ̀rọ̀ lẹ́yìn wa tó mọ̀ tọ́wá o kọba káyà tó ọkọ̀kì kọba ti àjá àwọn Yorùbá lè sọ́rọ̀ jù lọ́wọ́ sọ́lẹ̀ ìrẹ́ o àmọ́ gbogbo ta bá ti bá ta ó ní kàn ṣe nínú kàrí wa à ń ṣe gbogbo wọ́n ìlú àti àwọn gẹ́gẹ́ láàmàtírí láàmàjẹ́rì ọkọ̀ bàbá yìí tọ́bá fẹ́ sí ìtànlólé wọn wọn máa fi wá wọ́n dà tọ́bá fẹ́ parí ìdánlólé wọn bá ti kéré tó yìí àmọ́ bí wọ́n bí mi lọ́mọ ọmọ tí bàbá bí ti kéèkì ó bí mi lọ́mọ kò sí bẹ́ẹ̀ wọn ò bẹ́ẹ̀ ti kéré kó ó lè máa dá sí i wọ́n fẹ́ kó mọ àwọn ọmọ àwọn ni wọ́n pè àwọn èsì ìsọmọlọ́kọ wà sí àwọn ìrẹ́ o èyí wọ́n ti láìpẹ́ yìí tí ju oṣù lọ ẹ̀fọ́ kan tó lọ kápọ̀jọ náà bá a bá fi ń tọrọ ọlọ́run tó kọ́ mi wá ẹjẹ́ láti lọ rí a kó dá pàtàkì gbogbo. wọ́n lọ fún bàbá wọn ní wọn ṣe fún yẹn láyé pé ọlọ́run ti fún yín ó tọ́ ní fẹ́fẹ́ pé tí ń wá láyé ọlọ́wà ní orí làbàfẹ́ fọ́nà ti àlábíà fúnyàn àgbàlagbà 96 ọ́fíì ẹ̀ nínú ọdún bọ́ọ̀sì kórì kọ́lọ̀run tí ọmọ fúnyàn pé àwọn ọmọ mi kan tí tọ́ka sí bá sọ pé kan àwọn tó bílẹ̀ ọjà náà èèyàn bàbá yìí ọ̀n tí wọ́n sọmọ ẹ̀ nàìjíríà ṣẹgẹ́sì sí ọlọ́run ti kàn fún ọ gbogbo ọlọ́run ti fún bàbá lọ mọ́ká bàbá kí òkú ni wọ́n làwọn wọ́n ní kíni kan náà wọ́n ní tẹ́ẹ̀sì tẹ̀sí gbogbo tẹ́ẹ̀sì kalẹ̀ yìí ẹ̀kọ́ lé ẹ̀rọ alẹ̀ ẹ̀sì gbogbo ẹ̀sì mọ́tò àwọn ọmọ àna tó ń jogún ẹ̀ ẹ̀ ti ti ń kalẹ̀ wọ́n ti ta wọn ẹ̀sìn ẹ̀sìn ti tó ètò yìí ẹ̀sẹ̀ bọ́ọ̀lù ipa níta àti kẹ́kọ́ mọ́sálásí ọlọ́pàá láàárọ̀ ìyá lọ́sálàmà ti tẹ́lọ àwọn ọmọ wọn àwọn sọ̀rọ̀ ni bàbá ní ó ní wọ́n sọ fún àpẹẹrẹ ilé àti ẹgbẹ́ báyìí táwọn ká káàbì kọ́ láti àtìmọ́ ọ̀rọ̀ báyìí tó bá wọn. ẹ̀gbọ́n mùsùlùmí àtàlágbà náà ó gbọ́ wà sí èsì rí ẹ̀kúnú ẹ̀wù pé wọ́n gbọ́ ibi tán ten million naira. ẹ̀gbọ́n yìí ni ẹ̀rọ tí ten naira díẹ̀. ọmọ dáadáa làwọn bá yìí máa wọ́n á gba àwọn ọmọ wọn láàyè nǹkan sọ fún wọn náà lọ gba ọmọ ẹ láàyè bí wọ́n ṣe fún àdágbé

àwọn níbo láti wọ́n ní ẹgbẹ́ wọn ọ̀pọ̀ ìwọ́n ti sanwó ẹni tó jẹ́ kan náà bá ọmọ wọn tá a gbogbo nígbà ó ti bọ̀ ní iṣẹ́ wọn jẹ̀ wáyé sí lánàá wọn sọ pé bí bàbá ti wá ó ti kú lónìí tẹ́ bá ní pé ó tù sí pé ìbò ní kó wọ́n sùn mo ní tó tẹ́sì láyé lẹ́yìn tí yọjọ́ bí àlẹ́ Muhammad ti tẹ́sì yìí jẹ̀mọ́ ẹ̀dá tó ọlọ́ ẹ̀dá náà gbìyànjú àwọn ọmọ wa àwọn ọmọ wa ẹbí bá ti mú náà ìwọ́n tó ń ti kú táwọn ọmọ ìlú òde ọlọ́run kí ẹni ọkẹ̀ jọ ọlọ́run kí ẹni kò jọ abẹ́rẹ́ balẹ̀ jọ àforíjì rẹ mọ́tàbà sí bàbá yọ lọ ìkẹ́ rẹ mọ́tàbà sí fún ọlọ́ àwọn ń rò pé ìrìn dáadáa ni wọn lọ àwọn ń rí sáà mọ̀ wọn dáadáa pé ìrìn rẹ ni wọn ọlọ́run kọ́nà ìlú ẹni jẹ́bẹ̀ ló lọ́dọ̀ lọ́lọ́run ọlọ́ta ìlà ìlàlá púpọ̀ àwọn ọmọ náà alẹ́kùnlága ẹ̀kọ́n ti fún ọmọdé òṣìṣẹ́ ọlọ́run wọ́n tàbí alẹ́kùnlága fún ọlọ́run àwọn tàbáwọn àmì ọ̀tàgbàgbà fún wa náà ọ̀tọ̀lọ̀gbọ́rù alẹ́nàbíyìnà muhammadin wa alahadihi wa sahabihi wa sallam سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك السلام عليكم ورحمة الله وبركاته الله أكبر